الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد اتقوا الله عباد الله وراقبوه في أفعالكم وتروككم تفلحوا غدا مع المفلحين يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله من أولكم جوكا سيسياتي و àti ìwà eléyìí téèyàn ó sì máa ṣe tí ó jẹ sábàbí téèyàn fi jẹ́ ọ̀kan nínú àwọn ẹni rẹ àwọn ẹni tí ìwà wọn dà nítorí pé kí á jẹ́ ni rẹ ẹni tí ìwà wa dà ọ̀kan pàtàkì ni nínú àwọn nǹkan àfojúsùn nínú òfin ṣẹ̀ríà ìsìn Islam nítorí pé ńgbà tó jẹ́ mùsùlùmí Islam ń fẹ́ kó jẹ́ pé wọ́n ló dáa jù láwùjọ àwọn ọmọ èèyàn ìwọ gan ló ni àwòkọ́ṣe ńlá fún gbogbo ẹni bá fẹ́ wà wòkọ́ṣe nínú àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ ìlọ́fà ló fi jẹ́ pé òfin ṣẹ̀ríyà nínú alukur'an àti ti sunna anabi sallallahu alayhi wa alihi wa sallam a rí i pé ìpàkíyèsí ẹni lọ sí di ká jẹ́ oníwàárí oníṣẹ́sí tó sunwọ̀n ọ̀pọ̀ jọjọ nínú àwọn àpèlè òfin tí ẹ̀sìn islam ti wáyé nínú àwọn nǹkan tó tún ṣe tó fi jẹ́ oníwàárí lórí níta ti wí sáájú tẹ́lẹ̀ òun náà ní kọ́ ọmọ ìjà ni tí ọmọ bínú ìbínú tẹ rí yẹn àtọ̀dà ṣetán ló ti máa ń wá kò wú aṣetán kẹ́nìkan nínú wa kó ṣàṣeyege kò wú aṣetán kẹ́nìkan nínú wa kọjá ni tó ṣe pàlámàrí rẹ̀ ọ̀dà ìdí ni tó fi jẹ́ pé ìbínú ó ń bẹ nínú àwọn nǹkan tí aṣetán máa ń lò láti bàyàn ní iṣẹ́ wọn bẹ nu tí máa lò láti bàyàn lọ́mọlúwàbí jẹ́ ẹni tí ń bínú ó lè sì sọ sí Allah kọ́mẹ́sẹ̀sẹ̀ tí ì sọ bí ó ti ṣe sì sọ sí yẹn ẹgbẹ́ rẹ̀ ẹni tí ń bínú kò sí ń tọ́da tí ó lè bàjẹ́ lásìkò ìgbà tí ń bínú lọ́yìn nítorí pé lásìkò tó ń bínú lọ́wọ́ yẹn ó ti fẹ́ ká di ìránṣẹ́ fún Ṣẹ̀tán yóò máa lù ọ́ ní bó ti ṣe wù àfi bí pọ̀pá téèyàn gbámú tẹ́síkébó la dojú rẹ̀ kọ́ tí ò dojú kọ bẹ̀ bẹ́ẹ̀ ni ṣẹ̀pọ́n ni ló máa ń sọ̀yàn di bí ewé eléyìí tó ṣe pé ibi tó bá wù ẹ̀ fúfù lẹ̀lẹ̀ ni ló lè dàgbà látàrí ìbínú ìbínú kì í ṣe ń tọ́da ìbínú wọ́n máa fi fọ́ ìlú wọ́n máa fi ìbínú wọ́n máa fi fọ́ ẹbí ìbínú wọ́n máa fi tú àwọn èèyàn ká tí wọ́n ní bára wọn ṣe má lásìkò tani tí ń bínú bínú ìka kan kì í sábà wọ̀ wọ́n dì yóò máa wò pé ẹnikẹ́ni tó bá fi lè bọ́ọ̀n sọ̀rọ̀ lásìkò ìgbà tínú ń bí yun ajẹ́kúnítọ̀ náà ṣetán láti gba burú tiẹ̀ ẹnìkan ṣe wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òní ya Rasulullah ya awsini ìlànà nàbí sallallahu alayhi wa sallam pàmí láṣẹ pẹ̀lú tí màá hù níwà pàmí sọ àsọtẹ́lẹ̀ eléyìí tí ní pàtì ànàbí sallallahu alayhi wa sallam wọ́n ní la taghdab má ṣe máa bínú arákùnrin yìí tún béèrè lábéèrè tún béèrè ìdáhùn ẹyọ kan ìdánabi ti wí ìdánabi fi ń da lónìí gbogbo gbà la taghdab má máa bínú la taghdab má máa bínú gbogbo ẹni tá a bá ti yọwọ́ ìbínú kí bínú kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ a ti ṣe oore ńlá fún un àlámàrí yóò da gbogbo nǹkan rẹ̀ yóò sunwọ̀n yàtọ̀ sẹ́ni tí ìbínú bá ń dà láàmú yọ ba nǹkan jẹ́ obìnrin kan ò ní lè bá gbé àwọn ọmọ gan ò ní lè dé gbèrígbèrí ibi tó bá wà gbogbo mọ̀lẹ́bí ọ̀tá kété sí i torí ibà méjì kọ torí ìbínú òfò yìí náà nì torí ẹ ẹ̀sìn wa ẹ̀sìn Islam ọkọ wa kájá ni tó ṣe pé yóò ní ìfi yóò fi yóò ní ìfiyèdénú kò ní jẹ́ni tó ṣe pé inú fùfù. iná ni ọkàn máa bí gbogbo gbà wọ́n lòun ti ń bínú púpọ̀ jù kò sì dá kéèyàn máa bínú bẹ́ẹ̀ ó ní àtiwọ́ àtẹnutọ́ sọ bẹ́ẹ̀ kò ní dáa fún yín a ajẹ́pẹ́ tí wọ́n sọ kéré sí máàkì tó gbà nítorí pé wọ́n ń gbìyànjú láti pàkíyèsí rẹ̀ lọ sí ìdíkọ́ ọ̀pá ìwà rádaràda tì sọ sọ fún wa bẹ́ẹ̀ àtẹnitọ́ wa jí sẹ́wọ̀n kò ní jọ dáa fún wa papọ̀ ìbínú ẹsẹ̀ ń tọ́da o torí ẹ̀ ló ṣe jẹ́ pé ṣẹ̀rí àkọ́ wa àsìkò tínú ń bí ọ lọ́wọ́ yìí tó gbóná lára rẹ jájá o mu omi tó bá mu omi tútù kìí ṣe dandan kọjọ́ omi tó wà nínú inú fíríjì kọ́sá ti jó omi tí èsì gbóná àbọ̀ insha allah ìbínú ara rẹ yóò dínkù torí pé pípa lomi máa paná wàá rí pé ní ti ń sọ yóò dínkù. tọba tó wà lórí ìdúró lásìkò tó ń bínú jókòó torí pé ẹni tí ń bínú lórí ìdúró ìbínú rẹ̀ ó burú yóò lé kéńká ju ti ẹni tí ń bínú lórí ìjókòó lọ tọba pé lórí ìjókòó lọba wà fi ẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ ìbínú afẹ̀gbẹ́ lélẹ̀ ọmọ nkéré jọjọ sí ìbínú orí ìdúró la wà gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣẹ̀ríà Islam kọ́ wa kájá ni tí ọmọ ẹsẹ̀ wọn láfi lè bá a kápá ìbínú àsìkò tí inú ń bí ọmọ sọ̀rọ̀ torí pé tí ọba sọ̀rọ̀ lásìkò tí inú ń bí ọ tí wọ́n bá ń padà wá sọ fún ọ pé wọ́n lọ sọ báyìí lọ sọ báyìí wàá jiyàn àjàjà ó ti ẹ̀jẹ̀ pé ń tọ́ sọ yẹn wọ́n kà á lẹ̀ ó pè wọ́n parọ́ ẹ̀ mọ́ ni bó tilẹ̀ jẹ́ pé òun ẹni tí ń sọ̀rọ̀ ohun rẹ̀ náà ni ṣùgbọ́n àwọn kọ́ ló wí báyìí bẹ́ẹ̀ ni bínú ti ṣe rí gbogbo àwọn olóríire láyé wọ́n máa rí bínú sá àwọn ẹni tó ṣe é pé wọ́n já láì lérò àwọn oníjẹba ti ìbínú lọ́rùn ọdọọwọ rẹ wọn ò lè gbé ọ lóníwàárí àbí dáadáa nígbà tó bá pé inú fùfù ìbínú tí ò wúlò ọ ń dọ̀ láàmú nígbà tí èèyàn ń bínú ó lè ṣe bí nǹkan míì ló ń gbé tí ò ní òun sọ lóko ó fi kànàkànà ó sọnù ọmọ bá bẹ̀ torí ìbínú ìbínú tí ò kí ni wọ́n máa gbà ń bẹ̀ sọ fáwọn àwọn oníbínú pé kí wọ́n dàgbà ìwọ bùkátà rẹ̀ nínú àwọn àwa tó máa hù eléyìí tí ó sì ọ lọ́kàn nínú ẹni tí wọ́n máa pé wà rẹ̀ da òun náà ni kò jìnnà sí fàǹfà ká máa ṣe àríyànjiyàn kò jìnnà sí kí ẹ ṣe ń tọ́ da nítorí pé níta máa ṣe fàǹfà nípa rẹ̀ yìí báyìí yóò sún mọ́ kọjá pé àtiwọ́ àtàwọn ẹni tẹ́ ń ṣe fàǹfà ń pa ẹ mà nípa rẹ bẹ́ẹ̀ bá sì mà nípa rẹ̀ kọjá pé ìmọ̀tẹ́ ẹni nípa rẹ̀ kò tó nǹkan ẹ wá ẹni tó ṣe pé yóò lè gbogbo tí máa ń bẹ nú ọ̀rọ̀ yẹn fún yín tí a wọ̀ fáńfà yóò fi wá oko lọ tí ó lọ sinmi níbẹ̀ tí fìtínà yẹn eléyìí tó fẹ́ dálẹ̀ tí òfin ní ṣẹlẹ̀ láàrin yín wọ́n máa ń ṣeni láàánú ó sì máa ń bani nígbà tí ó gbé aago ò bá ní yóò wá láti lati kan sọrọ bí ẹ dákun à ń fẹ́ kẹ́ bá wa dá sọ̀rọ̀ kan ni à ń ṣe fanfa lórí rẹ ni àríyànjiyàn yẹn tó wà láàrin ó ti lágbára lórí ẹ subhanallah ẹ̀yin nípa fanfa ma nípa rẹ kí ló fẹ́ bí àríyànjiyàn torí bí àríyànjiyàn tẹ́ rí yẹn wọ́n yìí jáde nínú tán kí kọ́ lọ́kàn àwọn èèyàn síra wọn. bọ́jẹ́ wọ́n ló borí wọn báwọn ni wọ́n bá sì borí rẹ̀ ìkùnsínú kan ṣẹ́kù bẹ́ẹ̀ ni fanfa àti àríyànjiyàn ntọ́fà tí wọ́n máa fi ṣe náà ni ó lè borí mi èmi ni màá borí rẹ̀ táwa lẹni tẹ́ ǹjọ́ ń ṣe fanfa tí wọ́n borí sínú tí ó dùn fi wéra rẹ wo tó bá jẹ́ pé àwọn náà ni wọ́n bá borí rẹ̀ sínú tí ẹ náà dùn sínú rẹ̀ ò ní dùn gbogbo ń tẹ́ bá ti rí pé ẹ̀ mọ̀ nípa rẹ̀ ẹ pẹ́ni tó bá mọ̀ nípa rẹ̀ í sọ̀rọ̀ nípa ẹ̀sìn isi sì sọ̀rọ̀ nípa àgbésí ayé ni ẹ lọ bẹ́ni tó bá mọ̀ ń parẹ̀ àbùkátà pé ká máa wá bára wa jà níjà tí ò nítumà yóò wá dàbí pé èdè gbe dìwà wọ́n gbé bàjáàjì tiẹ̀ kalẹ̀ ẹnìkan gbé bọ́ksà tiẹ̀ kalẹ̀ ẹ padà sídìí ìwé tí wọ́n kọ nípa iye jálẹ̀ epo tí masíìnì kọ̀ọ̀kan nínú méjèèjì máa gbà tí ó fi di pé táǹkì wọn ò fi kún ẹ kàwé o. àwọn ń sàríyànjiyàn ẹnìkan á sọ pé seven litres ni ẹnìkan sọ pé six point five litres ni tọ ibi táwọn ti ń fa lọ bẹ́ẹ̀ ẹni tó sọ pé six point five ó ní mo bá mi sọ mo mọ nípa rẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ tó bá tún seven litres ẹ̀ ń sọ mo lè jọ́ lójú mi jọ mí lójú lórí ọ̀rọ̀ machine so bá bẹ́ẹ̀ ni bí mo ṣe sọ náà ni ṣètò àná ti wọnú ọ̀rọ̀ bí eré bí àwàdà ọkàn lè kàn ń gbò ni gbàtọ́ bá kàn ń gbò Amụrụ àwọn èèyàn ti ẹ̀tọ́ fẹ́ràn rẹ̀ ẹ̀jẹ̀ lélẹ́yìí bó ló ti ṣe jẹ́ báyẹn ṣé lórí ọ̀rọ̀ litres ò ṣe litres àwọn náà bá gbé òkè wọn kọ fi ọ̀hún àwọn ará wọn la ọmọ lẹ̀ ìwọ bá ti pọ̀ lọ gbaragada àti dídáku pọ̀ kásá jù gbogbo ẹ̀ àríyànjiyàn òfò yìí náà ni àríyànjiyàn tí ò ní ìtumọ̀ nígbà táwọn ẹni tí ń túmọ̀ ní ṣe tí wọ́n ń wọ́n bẹ̀ lọ́ọ̀kan bá wọn mọ̀nà. ìwọ machine ni wọ́n tún epo lítà mélòó ló lè kún machine based on experience ìrírí tá a ní nípa machine lítà yẹn méje ni ṣé kò ṣe mẹ́fà ṣe mẹ́fà mẹ́fà ní kún kàn máa ṣe bí ti kún ni ẹ dákun ọtún àbí ọtún ẹ wá ti wá di pé àmúrun ẹnìkan ẹnìkan ní kékeré tó yẹ pé akramakumullah ká máa se fanfa di gbogbo ẹni tó bá ọ ibi tí a ti ń sàríyànjiyàn yóò mọ sọ́ọ̀dì rẹ̀ ó lè mọ́ yóò wípé ah subhanallah àti bárakùnrin yóò ṣe dáa ni. kí ni wọ́n fà tó fi wá di pé ń sọ̀rọ̀ ń tutọ́ tó kẹ́ ń fojú gbà gbogbo ọ̀rọ̀ tí ọba papọ̀ pẹ̀lú láyé kọ́lá tó bá rí tẹ́nìkan bọ́ sọ̀rọ̀ lọ́la ẹ̀ máa sọ̀rọ̀ fún bàbá wọn àríyànjiyàn rẹ̀ pọ̀ kìí sì pẹ́ bínú torí àríyànjiyàn yọ fà bínú tí bínú bá dé ọ̀fọwọ́ yọ ó di kó kó fọ́tí fún yàn pété a bá kó dálẹ̀ ta tún sà abilé kẹrin mi ìsẹgbẹ́ rẹ sẹ́mi pẹ̀lú rẹ náà lọ́yẹ ká máa ṣe fanfa ọmọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ló bá ṣe fanfa sí làákàyè rẹ sọnù ni ẹja kíyèsára ó lè jẹ́ onífanfa aláríyànjiyàn kí wọ́n wá ròyìn rẹ títí kí wọ́n lè yàn rè ni ọ èèyàn rè báwo nítorí pé ntọ́ ọfẹ́ tara àríyànjiyàn dà kò ní dùn ọmọ làkejì nínú ọfẹ́ borí rẹ̀ dójú tì ní torí ẹ̀sán láti fẹ́ bẹ̀rẹ̀ àríyànjiyàn àwọn ńlá ka ìlà yìí ẹ̀rọ akóbátà yín kẹgbẹ̀rún yín pẹ́pẹ́pẹ́ ọ̀dàbọ̀ àríra lọ́la bẹ́ẹ̀ làwọn onílà ka ìmà ṣe àríyànjiyàn ò sí nínú nǹkan tó ọmọ ṣe tí wọ́n fi pè ọ́ lóníwàárí nínú àwọn nǹkan eléyìí téèyàn tó máa ṣe tí wọ́n fi máa péyàn ló ń wà rí mọ́kàndínníwá èyàn dá akọ́mọ́kù síbi kan gbogbo bó tilẹ̀ wù kí Allahu azza wa jal kó sóore fún ọ tó ibi tó tún kù sí ọ̀pọ̀ èyàn dá akọ́mọ́kù síbi kan ìpapò onípapọ̀ ni wọ́n sì máa rí ẹni ẹlẹ́ni ní ọmọ àbọ̀ rí jẹ nínú àwọn èèyàn tẹ́jọ wà láyé yìí ẹni tó gbọ́n tó ọ pọ̀ ẹni tó ọ lọ wọ́n lọ jáde rẹ̀ àwọn náà tún lọ jàrá lọ́ọ̀ka pípé àtẹnitọ́ gbẹ́jọ lọ àtẹnitọ́ gbogbo wọn ni wọ́n láǹfààní àti pàkíyèsí rẹ. nínú tí ma sọ yàn dé yàn dáadáa nù. nítorí pé tó fira rẹ sípò o ti kọjá agbára gbogbo èèyàn ṣé wá ni sọ pé à èyí o ìbàjẹ́ lèyàn ọmọ gbé wọ̀ o ìranù lèyàn ọmọ pè lọ́gbọ́n o tó o ti di kẹ́ẹ́bẹ̀ táwọn èèyàn lè bọ́ sọ̀rọ̀ tí kálukú ń bẹ̀rù pé à abala pàkíyèsí rẹ̀ ní ìsìn yọ sọ di nǹkan míì mọ́yàn lọ́wọ́ ni o ọ̀dájú ọ̀padà tó ṣe kó ọmọ ọ̀gẹ̀dẹ̀ rí ọmọ àwọn òkùnú ní pé wọ́n máa sọ pé pípa ní pa ṣe láti gba àtúnṣe lọ́dọ̀ ẹnikẹ́ni. ẹnìkan wà bọ̀ ah, ẹ dákun mo gbọ́ pé sọ báyìí báyìí báyìí báyìí mo rò pé ọ̀rọ̀ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé mi bẹ́ẹ̀ níbi tí nǹkan ti ṣẹlẹ̀ báyìí báyìí báyìí báyìí ni ó sojú tèmi ni kì í ṣe pé mo gbọ́ ah jazakumullahu khairan wàláì mà pé bó ti ṣẹlẹ̀ nù lọ́ba ti tàn inú rẹ̀ ó dùn lọ́la òtún ní tún ọ̀rọ̀ ti ṣe ń sọ ma. ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé lẹ́yìn ẹsẹ̀ yín ìgbẹ́ lọ́wọ́ à ń bẹ̀ oníta ló ń bá sọ báyẹn èmi ìgbẹ́ tọ́ ẹ pé láti mo ti jáde wá ìgbẹ́ à ń bẹ inú pálọ̀ mi àbúrí dàrú ni àbúrò dín náà ni. ọ̀rọ̀ yìí ń mi ẹ dákun ẹ má bínú o so ńgbà tí esin bá wà ní àtìgbẹ́ bá wà ní gìgísẹ̀ ńgbà bá jókòó nínú sọ̀láàtì tá a jókòó lé gìgísẹ̀ ń yóò stampu aṣọ àbí òní stampu ẹ̀ yóò stampu ẹ̀ òórùn bá gba mọ́ṣáláṣí ẹni ó wà lọ́tún wà lósì ẹni tó wà lẹ́yìn rẹ̀ gbogbo wọn máa kékeré gbòǹgbẹ gbòǹgbẹ gbà wọ mọ́ṣáláṣí nítorí tọ̀lọ̀ òní mọ̀ pé wọ́n ni baba alágídí baba tá a lè pàkíyèsí rẹ̀ Ah, wọ́n dàbí kí wọ́n sọ pé ah, jazakumullahu khairan mo mọ̀ pé ah, ẹ̀ ń bẹ́ẹ̀ ní tó ti pé máa mójútó àlàáfíà rẹ̀ ẹ̀ máa mójútó gbogbo kiri agbábọ̀ jazakumullahu khairan àmọ́ tó fà bọ́yá ẹ̀ é ṣe pé ẹ̀ rántí irun pákó láàárọ̀ yìí sẹ́wọ̀n pé ẹ rọra rìn jìnnà kẹ́ ẹ tó sọ ojú abẹ́ kò kí ẹ ṣe pé ẹ̀rún pákó láàárọ̀ yìí à èèyàn tẹ̀ o. ó tún wá pé ah, Allah ọ̀sán yín lẹ́sàn-án rí wọn mọ̀ pé eh, ẹ̀ńbẹ́ náà ti máa pàkíyèsí àwọn èèyàn máa sọ pé kéèyàn ó ṣe dáadáa hmm, ìmà ìmà ìmà kọ́ ọlọ́mọdé ọjọ́ pé mú mi ń gbóòórùn tí ọ̀dà bí ìgbà tí àbí wa ah, tọ́ba wa hàn náà lóòótọ́ eh, wọ́ọ̀kú òun lè má mà tọ́lá kò fi ṣe fáàrí imú ti àwọn èèyàn ti wá gbọ́ pẹ́nu rẹ̀ rùn ó fẹ́ wà ní ah jazakumullahu khairan ẹnu kọ́ lọ́rùn pákó ni kí ló burú mbẹ kí ló burú mbẹ kò sí màláìka nù wa sókè yẹn ò fira rẹ̀ sáàyè kó fẹ́ gbà tó ìwà àtìyàwó rẹ̀ lẹ́jà àwọn èèyàn wá bá yín dá sí ah bàbá alágbájá ẹ̀yin náà ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí ó kù díẹ̀ káàtó báyìí báyìí lọ yẹ kẹ́ ẹ ṣe ọ̀rọ̀ obìnrin ìtì ọ̀gẹ̀dẹ̀ ni ó tún tá ayọ̀ àdá sí i pẹ̀lẹ́pẹ̀lẹ́ nì lọba ni wọ́n ti sè ọ ẹni tó yẹ kí gbogbo yín ọmọ abú ẹni tó yẹ kí gbogbo yín kẹkì lọ fún pé yọ padà pàdánù yọ ọkọ yín ni àtẹ̀yìn olórí ibú ilẹ̀ ń kọ sí mi <laughs> bó la ṣe dolórí ibú torí tọlọ à ń bá yín sọ̀rọ̀ pé kẹ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lé yín ẹ láàdó lórí ibú lọba àdìjọ́ mi nǹkan táàbà yín dá sí ma ẹ̀wọ́ ẹlòmíì jọ́ màbá yín dá sọ̀rọ̀ yín torí pé àwa náà ò dilẹ̀ torí ẹ ẹ jẹ́ ká fira wa sípò mo kù síbi tọ́pọ̀ ìwọ àti wọ àtòhun iná ni Allah ni ó lò láti pàkíyèsí mi tí n fi tún máa dá sí i gbogbo ẹni tó bá ti wà bẹ́ẹ̀ láyé àṣìṣe wọn pọ̀ yàtọ̀ sáwọn alágídí páálí àṣìṣe wọn yóò máa sàn níbi river Niger and Benue bẹ́ẹ̀ náà ni nínú àwọn nǹkan téèyàn tún máa ṣe téèyàn fi máa jẹ́ni dáadáa ó náà ní kó gbogbo nítorí bá ti fìtì sí ọlọ́dọ̀ wọ́n ní kó mójútó léyìí wọ́n ní kó ọmọ ṣe léyìí eléyìí la fún wa pé kí wọ́n ṣe rí pé o ṣe lọ́nà tó dáa jù ń bẹ nínú tí máa júwe èèyàn gẹ́gẹ́ bí ẹni dáadáa torí pé ní tí wọ́n ní kó ṣeun bọ́ọ̀ bá ti ní lè ṣe láti pìlẹ̀ tètè fi yé wọn pé mi lè ṣe èyí tí ò tó ní kẹ́ fi lé mi lọ́wọ́ àmọ́ tó bá fi mú ọ gbà mọ́ wàá já wọn ní jàmá kó a jẹ pé lẹ́yìn tó ti gbà tán ìjákulẹ̀ ọ̀sẹ̀lẹ̀ lágbọ̀n ọ̀dọ́ tiẹ̀ kọ islam ọ̀farama islam ọ̀farama tó bá yẹ pé àwọn wà dáadáa yìí bá wà lọ́wọ́ wa àwùjọ ọwọ́ da gan o àwùjọ ọwọ́ da gan àní jẹ́ni tó ṣe pé a máa fẹ̀sùn kẹ́sùn kanra wa àní jẹ́ni tó ṣe pé a máa bára wa jẹ́ ká ní tí mo sọ pé mo lè ṣe kí ló mú mi má ṣe dà nítorí mo sọ pàgbára mi ká kí ló mú mi yẹsẹ̀ kóńdé àti sekọ̀dà so gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀nbẹ́nu ti máa dáwọ́ ọ̀lẹ̀ láwùjọ torí ẹ ẹ jẹ́ ká kíyè sára gbogbo ń tọ́ba ní kí n ṣe tí n bá ti ní lè ṣe kẹ́ni tó fi tì sí mi lọ́dọ̀ tó ṣiṣẹ́ ní ti fi yé pé èmi ò ní lè ṣe léyìí tàìwá fẹ́ kópa nínú dáadáa kọ́ èyí tí ò tó ní kẹ́ fi tì sí mi lọ́dọ̀ mo wá sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ ìbùkátà láti dànù kọ́kọ́ ṣèyún tánná kó tún á lọ bá wọn pé bómi ìbá ẹ̀ fún mi má gbà lágbàjù torí kọ́ ọ máa di pé ó lè ṣe kọ́ ọ wàá padà lè ṣe ẹni ibi lèèyàn máa dà èyí tí wọ́n fi tì sí ọlọ́dọ̀ tó ọmọ pàgbára rẹ̀ jù bẹ́ẹ̀ lọ má sọ pé kéré tí n tó lè ṣe kọ́kọ́ ṣe tánná nígbà tó o bá ṣe tán tó o ṣe tán yanjú tó wọ́n á sọ pé kí wọ́n mú mi wá eléyìí ń bẹnu tí máa sọyàn di ẹni tó dáa tó lójú àná kó lè bá jẹ́ mùsùlùmí tó dáa eléyìí ń bẹnu àwọn nǹkan tí Islam tó ń fẹ́ kó mójútó nínú àwọn nǹkan tí èèyàn máa ṣe tí èèyàn fi máa jẹ́ ẹni tó dáa òun náà ni pé tí mo bá ṣàṣìṣe tí mo bá ṣàìdá kí n gbà pé mo ṣàṣìṣe kí n gbà pé mo ṣàìdá kò dín nǹkan kan kù nínú ọlá àgbéga àtìpó rẹ torí pé téèyàn bá nílàáká ìláyé ìní ò ní máa gbà kó n ṣàṣìṣe níbi tó ti ṣàṣìṣe nínú làákàyè àti ọgbọ́n tó tẹ̀wọ̀n ó ní kí ẹni tó ṣàṣìṣe ọmọ gbà pé mo ṣàṣìṣe gẹ́gẹ́ bó o ṣe sọ fún mi pé mo ṣàṣìṣe. àmọ́ lẹ́yìn tí wọ́n ti gbé mi sípò tó ga ẹ̀tún wọn sọ pé mo ṣàṣìṣe ṣé wọ́n sọ ọ́ di màláìkà ni wọ́n sọ ọ́ di màláìkà lẹ́yìn tí mo ti wá wà nípò aṣáájú fún gbogbo yín ẹ wá ní mo ṣàṣìṣe oríṣi ẹ̀sán ẹ̀ kò jẹ́ ọgọ̀ nìyẹn torí pé wọ́n ti gbàgbọ́ sípò agọ̀ burúkú wọ́n gbé sípò nítorí pé ẹni tí wọ́n gbé sípò tó ga kò túmọ̀ sí kó da ju gbogbo ará yòókù lọ kò túmọ̀ sí kó da tó wọn gan o ìtumọ̀ rẹ̀ ni wípé àbí ọtí bẹ́ẹ̀ afẹ́ wo báwo ló ṣe ṣe ọwọ́ débẹ̀ tán ọwọ́ ń ṣàṣìṣe ọ̀n tẹ̀lẹ̀ bí amùsùà wọ́n wá ń pàkíyèsí rẹ̀ pọ̀ ṣàṣìṣe ọwọ́ ní kó má tún jáde lẹ́nu yín má láyé ipò ń ṣàṣìṣe pẹ̀lú kò tó ń wá yìí àṣìṣe ọ̀tọ̀ sùn ẹgbọ́rọ̀. sẹ́mi pé àwọn ńlá ká ìjọ lọ ṣàṣìṣe àwọn mọ̀ pé pẹ̀lú kò tó wà kò yẹ ká pé wọ́n lọ́ọ́ máa ṣerú àṣìṣe àmọ́ àwọn ń wò pé kọ̀tọ́ sírù kòtọ́ wà kọ́ ọmọ ṣerú àṣìṣe yẹn torí ẹ̀ làákà ìwà pè fún pé tí orí tiẹ̀ náà bá pé bí wọ́n ti ṣe ń pè ọ̀hún kó o sì máa gbà pé mo ṣàṣìṣe ẹ dákun ẹ má fi mi lẹ̀ o ẹ má pàkíyèsí mi o tí mo bá ti ṣàṣìṣe ẹ sọ fún mi o ẹ tiẹ̀ má pàkíyèsí mi kí n kúkú má ṣàṣìṣe náà kó tó di pé mo ṣe báyìí lọ́ọ́ yẹ kó ṣe o báyìí lọ́ọ́ yẹ kó ṣe kó o tó ṣe bẹ́ẹ̀ làwọn ńlá ka ìwà láàyè o lè gbọ́n tó bá gbé ọ nílé ọgbọ́n tó ẹ bómi àgọ̀ sínú tí wọ́n fún ọmú rí ọgọ̀ síbi tó ọgọ̀ sí gbogbo kan máa yín jẹ nígbà tó ti pẹ́ inú ọgbẹ́sìn yé wọ́n ní ẹ sanwó kọ́ ni ò ní padà gọ̀ yọ padà gọ̀ náà nítorí pé ọgbọ́n àtagọ̀ ní lára ibi tó ọgbọ́n tí kàn lè pọ̀ ju bí tó ọgọ̀ sí lọ ni wọ́n máa sọ pé lágbájá gbọ́n ẹni tágọ̀ tiẹ̀ tó bá pọ̀ jọ gbọ́n lọ ni wọ́n máa pè ní kíni òmùgbọ́n lágbájá. so eléyìí túmọ̀ sí pé pọ́ ọba ti ṣàṣìṣe tó pa kéésì rẹ̀ gbà ikọ̀ ṣàṣìṣe. Umar radiyallahu anhu ní ọjọ́ kan ó ń bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ ó ní ẹ sọ́ra ọ́ fún àti máa sọ owó sọdáàkì obìnrin tá à ń fẹ́ níyàwó di gegege ẹ má jẹ́ kí sọdáàkì ọ̀wọ́n jù ó sì sọ oníkálukú pàwọn gbọ́ á ṣàtúnṣe arábìnrin kan nù jàmá bá gbóhùn òkè ó ní báwo ló sì sọ pé kó sọdáàkì ọmọ wọn gegege ẹ̀tọ́ tí Allahu fún wa sọ́tọ́ sí wọ́n Umar kọ́ sọ́kọ́ gbà. obìnrin níbi táwọn sàhábà jàǹkàjàǹkàn wà táwọn sọ̀rọ̀ umar bá ní báwo ni o <laughs> ẹ̀rí làákàyè ẹ̀rí làákàyè tó bá pẹ̀lú àwọn èèyàn tí ọ̀gbọ́n láyè sìn tá máa pera wọn lálágbárí irọ́ tó pé èmi ń sọ ìwọ obìnrin ṣé obìnrin ṣèyàn obìnrin ọ̀gbọ́n kọ́ pálẹ̀ lọ tó bá tó dúró ń pè wọ́n gbé ọ umar lè ṣe bẹ́ẹ̀. umaru wa ni ẹsáwò ẹ̀tọ́ tí Allah fún yín tí umaru fẹ́ fi karambà nígbà lọ́dọ̀ yín ẹsáwò. sáwò. arábìnrin bá mẹ́nu bà àyà olú ẹlẹ́dàá wa ni wa in aradtum istabdala zawjin makana zawjin. وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا ó ní ṣe Allah sọ fún wa nínú alukur'an ìkékè bá fẹ́ kọ̀ obìnrin kan sílẹ̀ kẹ́ ẹ lè bá fẹ́mi ìdípò rẹ̀ ẹni tẹ́ ẹ wá fẹ́ kọ̀ ọ́ lẹ́hùn ẹ ti wá fún ní ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù wúrà ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù wúrà kìí góòlù kékeré kọjá pé níta ti fún un ní sọdáàkì òun láti fẹ́ kọ́ ọ lẹ́ni ìsìn Allahu ní fala ta'khudhu minhu shay'a ẹ àgbọ̀dọ̀ gbà kankan padà nínú gbogbo ń tẹ̀ fún un. ṣebí sọdáàkì tí wọ́n fún ni ìwà wa lọ fẹ́ fi gbèdéke kan sí sọdáàkì tí ò wọ́n jù bẹ́ẹ̀ lọ olúwa ẹlẹ́dàá wa sì ní ìyàwó tẹ́ fẹ́ tẹ́ fẹ́ kọ́ ọ lẹ̀ tó bá ti pẹ́rù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù wúrà lẹ́fà fún ẹ gbọ́dọ̀ gbọ́n kankan bẹ́ẹ̀ ẹ̀tọ́ wo wá nìwọ ni tó fi sẹ́gẹ̀ kúrú Umar ni obìnrin obìnrin borí Umar o ọgbà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ni gbígbẹ́ tí obìnrin yẹn mú jáde onífọ́k àgbọ́yé ẹ̀sìn tí Umar ò nírú ẹ̀ torí ẹ̀ kí ló dínkù lára Umar ó tún sàlékún àgbéga fún un. tàbá fẹ́ máa múrò àwọn àpèjúwe wa ọ̀pọ̀ gan àpèjúwe mi nì obìnrin kan wá nígbà tí Umar tó di àrólé fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní mò ń fẹ́ fún mi ní ìpín tèmi nínú ogun tọmọ ọmọ mi fi sílẹ̀ ọmọ rẹ̀ tóun bí tó bí ma tọmọ rẹ̀ kú ọmọ ti síwájú kú. ọmọ ọmọ ló tún wá kú ọmọ yìí tóun bí ọmọ tiẹ̀ tó náà kú ọjọkùnrin pé ó gbógun ọmọ ọmọ rẹ̀ Umar radiyallahu anhu ó wá sọ fún yín pé kò sí nǹkan kan tó nípa ogún rẹ̀ nínú alukur'an nígbà tó sì dáyé abubakar níjẹta oníjẹta ń bẹ̀ ìyá ìyá tó wá tó wá béèrè ẹ̀tọ́ rẹ̀ ìyá ìyá tó wá tó wá béèrè ẹ̀tọ́ rẹ̀ láyé abubakar radiyallahu anhu òun náà ni ìyá ìyá. ìyá tó bí ìyá lọ wá láti wá gbẹ̀tọ́ rẹ̀ kìí ṣe ìyá bàbá Umar radiyallahu anhu ó sọ fóbìnrin yìí obìnrin bá ní ìyá ìyá tí Abubakar fún nínú ogún ọmọ ọmọ ọmọ tí ọmọ nítorí pé ọmọ ọmọ yẹn yọọ máa jẹ ibnul bint àbí bintul bint ọmọbìnrin tó ṣe yí pé ìyá ńlọgbàdọdọ ẹni tó bá gba ọ̀dọ̀ obìnrin dọdọ òkú kìí jogún àyàfi ìyá tó bí ìyá àti ọmọ ìyá wa tí ìyá lásán jọ pa wá pọ̀. ṣùgbọ́n ọmọ tí ọmọbìnrin ti yín bí kò ní jogún yín àmọ́ ọmọ tọmọkùnrin ti yín bí tọmọkùnrin yín bá ti kú lẹ́yìn ìgbà tẹ́yìn kú ọmọ rẹ̀ ó jogun yín ṣé ọmọ obìnrin máa jogún èèyàn Umar ní rárá tó bá rí pé mi ni mo kú ńkọ́ sọ ọmọ yẹn ó jogún mi àbí ò ní jogún mi nítorí pé ọmọ yẹn ti di ọmọ ọmọ mi kùnrin. ọmọ ọmọ ẹni kùnrin sì máa jogun ẹni Umar níbẹ̀ ni ó wá sọ fún Umar ó ní ṣe bófin ṣẹ̀rí àsọ pé ẹni bá forí kásá ẹrù wàhálà rẹ̀ òun ni ó jèrè ìgbádùn rẹ̀ alaysa al-ghunmu bil-ghurm Umar níbẹ̀ ni báyìí ni Umar tún sọ̀rẹ́ndà pé obìnrin yìí ó borí Umar eléyìí túmọ̀ sí pé ká dọ̀bálẹ̀ fárára kò pé ká má ga kọ́ ọgbà pọ́ sàṣìṣe kò dín kankan kù nínú àgbéga rẹ tó bá jẹ́ ni tó ga tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sábà ń sọ pé sátidé ìṣe ọ̀gá tẹ́lẹ̀ náà ìyàn rẹ̀kùrẹ́kù ká rárá lásán ìníọ́ wọ́n kàn jọ ńlá ń kẹ́ ni ìdínú tó fi nígbà pọ̀ sàṣìṣe àmọ́ àwọn ìjọ ga láyé tó máa pa àkíyèsí kan àkíyèsí wọn pé wọ́n sàṣìṣe tó máa sì rí lódodo pé àwọn sàṣìṣe kí ló fẹ́ dínkù fún òun sàṣìṣe so bẹ́ẹ̀ ni làákà ìwú yìí. bákan náà nínú àwọn nǹkan téèyàn máa ń ṣe téèyàn fi máa jẹ́ ẹni tí wàá rẹ̀ dá wọn náà ní kẹ́ ẹ máa ṣe pẹ̀lẹ́ ẹ má jọ jẹ́ pé jàgídíjàgan láti máa yanjú gbogbo nǹkan ó dàbí kéèyàn fẹ́ lu agolo mílíkì ní kẹ́ wá yọ àdá agolo mílíkì àdàdà kọjọ́ra wọn náà sọlá dá yẹn lè yẹ níbi tó ti gbá báyìí kọjá pọ́wọ́ rẹ̀ kejì ni ó mú. ọmọ àká tèrè bọ́ ó rò ń pìtà ẹ̀ma kí ló sọ ọmọ láàyè ṣe nǹkan ni o agolo mílíkì mo nílùú o àdáta ti fáìlì burúkú ẹ̀dá kù fáìlì àdá agolo mílíkì ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni lu so ọba yẹ ọba ra ọwọ́ rẹ mú gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ téèyàn bá ti kí bọnú àlámàrí rẹ ọ̀rọ̀ ìyẹn bàjẹ́ àmọ́ gbogbo jàgídíjàga ìmọ̀ ba gbogbo nǹkan jẹ́ ni ó lè jẹ́ pé bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ tà ṣẹlẹ̀ tọ́ba ní kọ́ dá sí jàgídíjàga lẹ́fìn yanjú ẹ̀ kó ń lé kó ń lé kọ́ lọ fá gbọ́ ya tọ́ba dé ó rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́fìn yanjú ẹ̀ yóò sì yanjú. anábì sallallahu alayhi wa sallam ó ní inna rifqa ما دخل في شيء إلا زانه ولا نزع من شيء إلا شانه ẹ̀rí ìsepẹ̀lẹ́ kì í wọnú kankan láyé àfi kó ṣe lọ́sọ̀ wọ́n èé sì yọ ìsepẹ̀lẹ́ kúrò nínú nǹkan láyé àfi kó sọ di òbúrẹ́wà agbọ̀nyí ọ̀dọ́ lójú àwọn ẹni tí ọba gbọ́n pé bàbá eléyìí ti gbọ́ jù látùtù ni màmá yẹ kò rí bẹ́ẹ̀ torí kọ́ lọ́ wọn mọ́ bàbá jẹ́ nìyí torí ká da nǹkan rú kò bùkátà ká ronú ẹni tó bá fẹ́ tó nǹkan tó fẹ́ tún ṣe òun ló bùkátà kó ronú àmọ́ ni ọmọ àdárùn sò kí ló dé tí wọ́n gbé làwọn ọmọ àtá sí àwọn bùkátà kó ronú ẹ má gba ẹfọ ẹwọ bẹ́ẹ̀ àmọ́ni tí wọ́n bá tún ṣe ẹ̀rí pé ẹ bá fẹ́ fi foundation lélẹ́lẹ̀ ó lè gba bí ọ̀sẹ̀ kan méjì mẹ́ta lọ́wọ́ yín tí ẹ bá fẹ́ wọlé ńkọ́ àwọn tí ó wọlé pé ẹ fún wa wákàtí méjì kẹ́ ẹ padà wá ẹ̀rí pé gbogbo nǹkan ó ti lẹ́bù so àti ba nǹkan jẹ́ òṣòro àti tún nǹkan ṣe ni ló pè fún làákàyè torí ẹ̀ tó bá gbé bàjẹ́ dàrú nìwọ ó jásí pé ò ní làákàyè ó lo làákàyè eléyìí tó lùwà fi sí ọ lọ́sọ̀ọ́ ó lo ìṣepẹ̀lẹ́ pàtàkì kò túmọ̀ sábọ̀ ó túmọ̀ sí pé làákàyè rẹ tẹ̀wọ̀n làákàyè rẹ̀ tẹ̀wọ̀n ìdí nu tó fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣàfẹ́kù àwọn bàbá bàbá láwùjọ àwọn bàbá bàbá àwọn ni wọ́n máa pàkíyèsí àwọn ọ̀dọ́ torí pé ọ̀dọ́ tẹ rí yẹn bí nǹkan bá lè bàjọ́ bàjẹ́ kọ̀ọ̀kan fọ̀fọ̀ máa lé òfìyàwó kan lé bó ti jẹ́ kó fìyàwó lé ọ̀dọ́ lò náà náà tú lẹ́nu so àwọn ọ̀dààmú àmẹ́yìn bàbá bàbá ẹ̀yin màmá màmá ẹ̀yin ò ní fẹ́ kó bàjẹ́ làwọn ọmọ fi máa bú àwọn bàbá wọn pẹ̀lú èdè òdì ìgbà bàbá ti tutù jù bàbá ò tutù wàláhì bàbá ò fẹ́ kí lé ọfọ́ ni bàbá ò fẹ́ kí lé ó da horo torí ti ń ṣe ọ̀yùn ó ti sàwọn náà rí làwọn ṣe gbọ́ngbọ́n bá àti ṣe tírun ti ń ṣe ọba ń ṣèyàn àmọ́ ti ń ṣe àwọn kò tí ì ṣèwọ́rí nítorí wọn bí ọ ò tí tó wọn tó fi gbọ́n rú ọgbọ́n táwọn gbọ́n tágbàlagbà bá wa ń bẹ láàrin àwọn ọ̀dọ́ àwọn náà máa pàkíyèsí wọn àwọn nìjánu tí wọn máa kó àwọn ọmọ nìjánu pé kíni bọ́lá ẹ fẹ́ máa lọ tó tù mí kọ́ ẹ ń bá tẹ̀ wò ọ̀sẹ̀ sẹ́nu wọn halẹ̀ bẹ́ẹ̀ ẹ sì rí i pé gbogbo ọmọ náà wọn kóra aró pétọ̀ bàbá tí ní a máa ṣe o ntí o ti jẹ́ kọ́kọ́lọ́pọ̀ agbolé ọ̀dàrú nù àwọn bàbá tí o ti tàn bẹ̀ àwọn bàbá ilẹ̀ sì ti fẹ́ lọ sí sàárè báyìí wọn ní bàbá doso ẹlòmíì ò ti máa dókòwò pé njọ́ táwọn ọba sọ bàbá yìí kí ni bàbá ṣe nítorí tọ́lọ̀ njọ́ táwọn ọba sọ ìyá yìí kí ni wọ́n ṣe torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé a tún gbọ́dọ̀ fi ọ̀dọ́ náà kù láwùjọ lọ́lọ́lá gbókèdè àwọn àgbàlagbà náà ni àwùjọ tún bàjẹ́ torí àwọn náà kò ní í síjà fáfá gbogbo máa ń kó wọn mẹ́rẹ̀ tó ń yàn wọ́n jẹ wọ́n tún máa mú mi sí ni àmọ́ àwọn ọ̀dọ́ ọ̀hún àwọn bá kọ́ ṣègbọ́n gbogbogbò nǹkan jìgìjìgì díẹ̀ ó tó bá àwọn tó bá àwọn tó bá àwọn tó bá àwọn gbogbo nǹkan fi máa jẹ́ pé kò ní bàjẹ́ tán so eléyìí wọ́n bẹ́ẹ̀ nù àwọn àwà ike kájọ ní pẹ̀lẹ́ kájọ oníwà pẹ̀lẹ́ lọ́nà tó ní pé tó bá padà lọ báyàwó rẹ̀ lé kí ẹ dákun kí ni ẹ fẹ́ sọ fún wa nípa àwọ̀ ọkọ yín níbo ni ti bẹ̀rẹ̀ ìwà wọn ti dáa jù ni ìwà wọn ti dà gbẹ́n àwọn ọ̀gbọ́yé ẹ̀yàn nana díẹ̀ fún wa ah! wọn ò bínú iṣẹ́ pẹ̀lẹ́ yìí pọ̀ lọ́fà ló fi jẹ́ pé ìrántí ìjọ kan láti fi ọdún mẹ́wàá tá a ti fẹ́ ra wa wípé wọ́n da mọ́ a lọ́wọ́ wọn ò dárú rí síbẹ̀ ń tiẹ̀ ọlọ́run mọ ìgbà tó ti dàrú lẹ́nu ìgbà tí lè mọ́ láàárọ̀ yìí. so gbogbo nǹkan fẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nǹkan bùkátà ká jẹ́ tó ṣe wípé ìṣepẹ̀lẹ́ yẹn àníjẹ́ kó kúrò nínú àlámọ̀rí wa àníjẹ́ kó kúrò nínú àlámọ̀rí wa bákan náà nínú àwọn ìwà téèyàn máa hù téèyàn fi máa jẹni dáadáa wọn náà ní pé ẹ dín kù fún gbogbo ẹni tó bá sẹ̀yìn táwọn èèyàn bá ń sẹ̀yìn ẹ má jẹ́ alátẹnumá ọmọ ẹ̀yà aláṣejù ìwọ̀nba ní tẹ́bá ti báyàn wí díẹ̀ ẹ̀ mẹ́nu kò ń bẹ̀. nítorí pé bẹ́ẹ̀ bá bá wí títí títí tí kí lẹ́ǹfẹ́ kọ́ dà sẹ́ǹfẹ́ kò di màláìkà ni kò lè di. ìgbà míì tí báwí bá ti pọ̀ jù ẹni tá à ń bá wí ẹni tá à fẹ́ kọ́ dà ọjà. ó dàbí ọmọ tá à ń fẹ́ gbá yanjú gbogbo àìgbọ́rọ̀ rẹ̀ ni. ẹ̀rí pé àwọn ọmọ yẹn tó bá yá wàláhì yóò di pàǹlẹ̀ yóò máa sọ sẹ́yìn náà ó sì gbọ́ wípé tó jẹgba lọ ni ẹ tún lọ mẹ́gba ẹ sàmì lọ́rẹ́ àmọ́ tí wọ́n ṣe náà ni wọ́n ṣe àwọn ọmọ ti bọ́ ọmọ alọ́nu o ẹ ti pa ẹ ti pàdánù ọmọ ní gbígbọ́rọ̀ rẹ̀ ẹ ti pàdánù ẹ̀ ṣé wọn bá ní torí ẹ̀ làwọn olùmọ̀ nípa bá àṣẹ rè ma nínú Islam wọ́n ní anọ́mọ anọ́mọ kì í tún ọmọ ṣe pàápàá jùlọ tó bá ti má ṣe jù dání kò sí tó burú kẹ́ ẹ fi ẹgbà kọ́ mọ ọmọ rí bá ti wá hùwà tí wọ́n á máa sì torí rẹ̀ nọ́mọ ẹ̀yin ọmọ afẹ́ wọ́n mọ ẹ̀yin àdàkùn mọ́jẹ̀ ń rí ẹgbà yìí o tí mo bá lọ rí ẹgbà yìí ṣe é ma pé yóò di nǹkan abẹ̀rù fọmọ ọmọgbọ́n ọmọ ọlọ́mọdé kò ní ṣẹlẹ̀ láyé bọ́ọ̀ bá ti fi ọ̀ṣẹlẹ̀ tún wà rẹ̀ sí tọ yàtọ̀ sẹ́ni tí ọ̀rẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ ń gbogbo gbà ntí ò tó ká lu mọ́ ọmọ kọ́ ọmọ túkìyèsí pé bàbá mi ni ń sì ń ká sí mi. àgénù lọ gbé ọmọ ń ń lọ ibi tí ó ti gbé ẹ bá sálẹ gba kó o lè sáré ni ẹ dákun tó ti sẹ ni nítorí pé bàtí ń bẹ lọ́wọ́ yín kò ní jẹ́ lè kọ̀ǹtú ara yín ẹ ti ń ṣèkà ẹ ti ń hùwà kàtọ́ máa tẹ́ bínú yín torí ẹ fi síbi tó dínà lọ́nà tó ṣe pé ẹ lè máa pàkíyèsí ọmọ pé kí ní ìwé máa fi di ẹrù nítorí lókè òkè ṣe gi ìdáná o àlàyé nu o àlàyé nu o ẹ ṣàlàyé àlàyé fún mi ìní fẹ́ kọ́ ọgbà àlàyé ẹ̀ ẹ̀rú ọ̀mọ̀ àpọ̀ ma kì wá ṣe pé bàbá ti bọ́ sọ́tún nulẹ̀ ẹgbá ni bàbá bọ́ bẹ̀ kòbókò ni bàbá wà ń bì ẹgbá ni ah, ọmọ wo ní gbọ́rọ̀ bàbá rẹ gbàgbọ́n tó ti alẹ́ mú àpò la kálá máa kókò ní da sẹ́ni tẹ́ máa ń sin lùyàn lùkulù bá èpè ọ̀tẹ̀lẹ̀ kò ní pọ̀ eléyìí túmọ̀ sí pé kájẹ́ ni tí ìbáwí wa yóò lòdì wọn bàbá wa sọ fọmọ rẹ pé kò ní da fún ọ a sì ṣe déédéé àsìkò tó lu ẹlẹ́dàá àwọn ìsàlá ìgbàdúrà tọmọ bá àbí ọba ń bàbá wa yá yóò bá lẹ́bù ọmọ wa adiwọ́ mẹ́rin tani mọ́sẹ̀ láyé yóò yóò bá bàbá ẹ̀ náà ni ó ti tọ́ lépè ó ti tọ́ lépè kò sí kó jẹ mọ́. torí ẹ nínú àwọn àwàdẹ́ tó máa hù tó fi sọ pé èèyàn dáadáa ni lágbájá yìí òun náà ní pé ẹjẹ́ ni tí ò ní máa díjà lẹ̀ láàrin àwọn èèyàn. ọba ti jẹ́ pé mímọ̀ tó mọ àwọn èèyàn pé wọ́n jọ wà ní níjọ́ tí wọ́n bá ti wà rìn wọn ni wọ́n kùn yà àwọn ẹni tí ń jọ ń ṣe mímọ̀ tó bá ti mọ̀ wọn ni wọ́n dọ̀tá àdánwò èèyàn nírú wọn irú wọn sì pọ̀ láwùjọ. àwọn adísì lẹ̀ adarúgúdù lẹ̀ àwọn adirúgúdù tí dáná láàmú àwọn adàwùjọrú àwọn ẹlẹ́nu sọ́ńsọ́ gbẹnu asínrin wọ́n pọ̀ láwùjọ. tẹ́lá ti fààyè gba àwọn tó máa ti rí yín wọ́n rí yín tán wọ́n rí i pé àwọn pín yín yà náà ìwà burúkú ni ìwà yẹn èèyàn ò lè máa hurú rẹ̀ láyé tí wọ́n lẹ́ni dáadáa ni ọ. àwọn náà máa ń tọ́kọ̀ àwọn pọ̀ tán fi ń sọ̀rẹ̀ gbẹ̀nsẹ̀ ra wọn láǹfààní wọ́n yanra wọn jẹ ni tiẹ̀ ti jẹ́ bàbá abánigbọ̀n yanu kọlọmọ atana wà ní wọn pé ah, kọyẹ kí rẹ pọ yọ máa lọ bẹ́ẹ̀ ẹ bá wo ẹnìkan bá sọ̀rọ̀ ẹni yíyàn níyàn yín jẹ mímú nǹkan lájú yín lọ kí kàn wọ kí kàn torí ẹ ká tí ó máa pa iná áwọ tí rẹ̀ pọ̀ ó fi máa dípò rẹ̀ ni ká má jẹni tí ó máa dàrin àwọn èèyàn rú àwọn tí a sì rí tí máa dàrin àwọn èèyàn rú iṣẹ́ àṣetọ́ni ni wọ́n ń ṣe o torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nǹkan tí wọ́n ń ṣe nínú iṣẹ́ tí wọ́n ń ṣe ń lè ṣe ṣetán onígbẹ́ pín wọn yà ẹ̀dá nǹkan lẹ̀ láàrin wọn kó wọ́n má fẹ́ ríra wọn má ara ṣẹ́ tí ṣetọ́ni máa ṣe nù tọba wà ní àwọn èèyàn tí èsè ọ̀kan nù wọn tẹ́lẹ̀ tẹ́ẹ̀jọ́ máa sọ̀rẹ́ wá ọ̀nà tí ìrẹ́pọ̀ ti ń bẹ láàrin wọn ó tún fi léke ńká sí ni má wá ọ̀nà tí ìrẹ́pọ̀ yóò fi dọ̀tẹ̀. lọ́pọ̀lọpọ̀ láwọn àwùjọ tiwa nílẹ̀ Yorùbá wa yìí ọ̀tẹ̀ ló yí gbogbo nǹkan ká ọkọjá kó yí àwọn èèyàn ká ọ̀tẹ̀ gan ló yí ilé ká ọ̀tẹ̀ ló yí gbogbo ọ̀nà wa ká ọ̀tẹ̀ ló yí ìlú wa ká ọ̀tẹ̀ yẹn ti pọ̀ bọ́ọ̀lù àwọn èèyàn fẹ́ ní ìlọsíwájú bọ́ọ̀lù ti fẹ́ dé èèyàn rè pẹ̀lú ọ̀tẹ̀ ọlọ́n bá àwọn èèyàn ṣe látàrí pọ̀ ń bá wọn ṣe àwọn gbà kọ́ ọ̀rẹ́ àwọn ló ti dà wọ́n sọ̀rọ̀ àlẹ̀ fún àtẹ̀sẹ̀ lọ kàn bọ́ sáàrin wọn kó lè bá sọ̀rọ̀ àlẹ̀ fún ọ kó lè bá ríran rí wọn tán nígbà tó ríran rí wọn tán ìwọ náà ló tún lọ máa ta àṣírí wọn fẹ́lòmíì ìwọ ló máa gbẹ́ wọn lẹ́sẹ̀ ìwọ ló máa sọ àìdá wọn káàkiri ìwọ ló máa wá ti ṣubú wọn ìwọ ni dáadáa wọn máa bà lọ́kàn jẹ́ irú èèyàn burúkú wò nìyẹn tába pa àwọn kèfèrí ń hurú wa yẹn kò gbọ́dọ̀ yá wá lẹ́nu torí pé nínú òfin ṣẹ̀ríyà wọ́n ní laysa ba'dal kufri dam kò sẹ́ṣẹ̀ kan má lẹ́yìn téèyàn ti jẹ́ kèfèrí kíka mọ́tà wa ń ka mọ́wọ́ àwọn mùsùlùmí ní tó ni lẹ́nu mùsùlùmí ni wọ́n pera rẹ̀ ọjọ́ lọ́tẹ̀ ọjẹ́ baálẹ̀ wọn di ọ̀tẹ̀ mùsùlùmí ni wọ́n pera rẹ̀ ìwọ ni ọlọ́pàá ẹbí ọ̀tẹ̀ mùsùlùmí ló pera rẹ̀ ìwọ lákápò àwọn ọlọ́tẹ̀ mùsùlùmí ló pera rẹ̀ ìwọ lakọ̀wé àwọn ọlọ́tẹ̀ mùsùlùmí ló pera rẹ̀ ìwọ ni májọ ọbàjẹ́ wọn nílé àjọ àwọn ọlọ́tẹ̀. ẹ̀yin wa rẹ̀ wá dà kọ́ dá yẹn játijàti ọmọlẹ́yìn abdullahi ibn ubay ibn salo àgbà munafiki gbogbo àgbà ńlá yé ìwà rẹ̀ ti wá fẹ́ dà pẹ̀lú àwọn aradarada yẹn tó ẹ kọkàn fẹ̀jẹ̀ sínú ló ń tutọ́ funfun jáde ọ̀ ń sọ fáwọn èèyàn pẹ̀lú wà rẹ̀ pé bẹ́ẹ̀ rọ́wọ́ mi ẹ̀ dénú mi máa ṣe dọ́ba bẹ́ẹ̀ ni àwọn ọlọ́tẹ̀ wọn lè jẹ́yàn pàtàkì láwùjọ ọ̀tẹ̀tẹ̀ sì rí yẹn ẹni tí ń dìtẹ̀ wọ́n èsì ń nílọsíwájú torí pé tí ọba fi mú tara rẹ̀ gbọ́ tara yé ti ń dá bìlísì rìkísí tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ sílẹ̀ láàrin wọn kò ní jẹ́ kó rí tara rẹ̀ mú bọ́ fìlà kan wèrè ọ̀mà gbé táyé ìdọ̀rùn bàtà kan. kí la ti fẹ́ ṣèwọ̀ ọ̀tẹ̀ àwọn baba ńlá wù kò pé wọn ó tún fi dórí àwọn ọmọ kò pé wọn àwọn ọmọ ọmọ àwọn náà tún mọ́tẹ̀ wọ́n mú wọ̀ náà lẹ́sẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ lé ní ilẹ̀ Yorùbá wa yìí ó ti dá horo ọ̀tẹ̀ lọ́fọ́lẹ̀ ọ̀tẹ̀ máa fọ́lẹ̀ ni nígbà ilé ọ̀bá ṣe gbé oníkálukú wọn lọ sí mọ́sáfẹ́jọ́ area mọ́sáfẹ́jọ́ náà ọ̀tẹ̀ tún ti bá wọn débẹ̀ torí wọn dàbí gẹ́gẹ́ bí jẹjẹrẹ ni wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ó fi lé wọn dé gbogbo àyè ìwọ́ fúnra ara tiẹ̀ ìwọ jẹ́ ẹni tí ó dúró déédéé pé èmi ò dìtẹ̀ láyé tèmi mi ní sọ̀tẹ̀ láéláé ọmọ ìyá rẹ̀ náà wí bẹ́ẹ̀ tọ́n náà wí bẹ́ẹ̀ ẹ̀rí kò rí ọ̀pọ̀ àmọ́ ńgbà tí wọ́n ọ̀bá ṣe tán láti filẹ̀ ẹlòmínú olóhùn ní filẹ̀ ọ̀tẹ̀ náà láwa máa gbé ká àwọn kẹ́sì wà tẹ́ bá wọn wọn aláròjinlẹ̀ wọ́n tẹ́ni kalẹ̀ fáwọn ọlọ́tẹ̀ ní kí wọ́n máa wá bá wọn. kọ̀ wá nítorí pé ńgbà tí náà bá jiná dáadáa bí wọ́n ti ṣe ń ṣèpàdé ọ̀tẹ̀ lọ́dọ̀ tiẹ̀ wọ́n gbé ọ̀tẹ̀ tiẹ̀ náà lọ bòmí tó tún máa dì í léwà náà lórí. bó ti ṣe rí nu aláròwá pòwe kan wọ́n ní gbogbo ẹni tó bá ti fàyè gba olófòfó kó gbófòfó wá fún un ó ti fọwọ́ sí ìwé fọlọ́fòfó kọ́ lọ sòfófó tó náà fẹ́ lómi. pọ̀lùpọ̀ agẹ́tì ẹ̀ ntí o bá fi mú mi tẹ́ni fún ọ bí kò máa sòfófó ẹlòmíì fún mi ó túmọ̀ sí pé mo ti fọwọ́ ti fẹsẹ̀ sí pé lọ sòfófó tèmi náà fẹ́ lòmíì bẹ́ẹ̀ lọ̀tẹ̀ tó bá ti lè gba àwọn èèyàn láàyè kí wọ́n máa wá dìtẹ̀ lọ́dọ̀ tiẹ̀ wọ́n padà dìtẹ̀ mọ́wọ́ náà lọ́dọ̀ ẹlòmíì ìdínú tá a fi rí tí ọ̀tẹ̀ ọ̀tán ọ̀tẹ̀ ọ̀tán ọ̀tẹ̀ dẹ́wù fọ́pọ̀lọpọ̀. ọ̀tẹ̀ tó ń jẹ fọ́pọ̀lọpọ̀ ìdínú tó fi jẹ pé wọ́n dìtẹ̀ lomi pé kò ní ga kò ní di nkankan lójú táwọn yìí kò ní dèèyàn àkọọ́lẹ̀ ti Allah ní bá gbogbo wa yìí tán òun wa ìdílé yẹn ń ọtí o pé wàláhì lọ bí àwọn ẹni tó dìdò nínú ọ̀tẹ̀ wọn ò fi yọ ọ̀tẹ̀ kọ dọ́là ọ̀tẹ̀ ò gbé yẹn débi kankan ibà tèèyàn jẹ́ ni nínú àti lóde ọlọ́tẹ̀ wọn ò lè sọ pé oníwà ẹnitọ́ bá rí tó sọ pé wà rẹ̀ da kọ́ ọmọ so ẹ ká kíyèsí ara wa ká sì mọ àwọn àwà tá a máa hù ká lè ni tí ó dáa nínú àwọn àwà téèyàn máa hù. tí wọ́n fi máa sọ pé yẹn níwà tó dá wọn náà ní kẹ́ ẹ máwọn ẹni rè lọ́rẹ̀ kó àwọn ọ̀rẹ́ rẹ sórí àtẹ kálẹ̀ ẹni rè nu wa àwọn ẹni kọ́ ọmọ bá sọ̀rọ̀ ẹ lọ tó bá ti réyìn abú nu wa yẹra fún torí pé ẹni bú òní rere tí ó fi sí ọ tí ẹ ti bàjẹ́ tẹ́lẹ̀ náà bí sì bá tiẹ̀ jẹ́ náà ni ó tún máa wá bákan náà nínú tá máa ṣe tá a jẹ́ni tí wà rẹ̀ dá òun náà ni pé ẹ má kíyèsí làákàyè àwọn èèyàn tẹ́ ń bá ń bá wọn ṣe ẹ má bá èèyàn sọ̀rọ̀ tó ju làákàyè rẹ̀ lọ torí tá a bá sọ̀rọ̀ mẹ́wàá kalẹ̀ tó wá jẹ́ pé àwọn ẹni tá à ń bá sọ̀rọ̀ méje nínú gbogbo ọ̀rọ̀ yẹn kò yé wọn ntí wọ́n padà sọ nípa rẹ̀ ni kó ń gbéraga ni ọ́ ó gbéraga o àmọ́ torí èdè tó ń pè èdè tó ju làákàyè wọn lọ ni ntọ́ dájú ni pé gbogbo wọn máa kọ́ kún wà burúkú torí ẹ̀ tẹ́ ń bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ alihamudulilayi gbédè dáadáa alihamudulilayi nílà aka ìtọ́pọ̀ ẹ gbà pé ẹlòmíì ó lè má gbàgbọ́n tẹ̀yìn gbọ́n ó lè má gbédè tó bẹ́ẹ̀ ṣe gbédè èdè tí ó gbọ́ yé tí ò ní máa ṣe kò yé mi nǹkan tẹ́ ẹ sọ ẹ má bàa sọ nínú tí máa mú kí ìwà èèyàn jẹ́ ìwà ẹni tó dànù má bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ntí làákà ìwọ̀n ò ní gbà bákan náà gbogbo ẹni tá à ń bá ń bá ṣe pẹ̀lẹ́ àti dáadáa ní ká máa fi bá wọn ṣe àtẹni tí ń sí ọ dáadáa ni kò ṣe sí àìdá ó padà sọ aláìdá látàrí dáadáa tí wọ́n ń ṣe sí ọ náà padà pàwọ́ àìdá tì kọ́dà yóò mọ̀ wá kà níwájú rẹ bí àjẹ́ wípé á èèyàn bí rẹ sọ̀wọ́n nítorí òun ti ṣe sí ọ láyé yìí láìdá láìdá ìwọ́n sì ṣe dáadáa dáadáa sóhun wọ́n á sọ fún un pé ebéso rẹ̀ náà nìyí nínú èso rẹ̀ náà nípa yín náà padà wá ẹ̀ ń jẹ́wọ́ sóògùn mo fún yín jẹ ni ìfún yín lóògùn tẹ̀ torí dáadáa tẹ̀mí ń ṣe torí ànábì sallallahu alayhi wa sallam ó fi yé wa ẹ máa ṣe dáadáa sẹ́ni tó ṣàìdá sí yín alukur'ani ti síwájú sọ fún wa ó ní wala tastawil hasanatu wala sayyi'a idfa' billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu 'adawatun ka'annahu waliyyun hamim dáadáa ta ìdáhùn àlè dọ́gba máa fi dáadáa pàdé àìdá ẹni tó tẹ̀ ń bẹ láàrin rẹ àti ẹ̀ yọ padà di ọ̀rẹ́ mátímátí fún ọ nígbà tí wọ́n ń ṣe dáadáa sí i ṣùgbọ́n o wọ́n máa yọ lọ́kọ́ ha ìlẹ́lẹ́dí iná sọ́bọ̀rù kése gbogbo èèyàn ló lè hùwà kí máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣàìdá sí mi àfẹ́ntọ́ bá ní sòrò wọ́n máa yọ lọ́kọ́ ha ìlàbò ọ̀gbìn ẹnì kan ò lè hurú wàyí àfẹ́ntọ́ bá ní èrè ńjẹ́ ńlá lọ́dọ̀ Allah abẹ Allah kó ṣe wá lọ́kàn nínú àwọn tí ó ní sòrò abẹ kó ṣe wá lọ́kàn nínú àwọn tí wà àwọn ọ̀dà abẹ kó ṣe wá lọ́kàn nínú àwọn tẹ́lẹ̀ tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀ ńjọ́ gbẹ̀ndà kìyàmà yọ ga. aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لا تدعوا tí a bá wo àjọṣepọ̀ eléyìí tí ń bẹ láàrin àwọn bàbá wa àti àwọn àyá wa àjọṣepọ̀ ọkọ àti ìyàwó ni àjọṣepọ̀ yìí ó di àjọṣepọ̀ eléyìí tí ẹ̀sìn Islam tó fi ọwọ́ sí kó di àjọṣepọ̀ tí wọ́n máa wáyé láàrin ọkùnrin àti obìnrin wípé obìnrin kan kò gbọ́dọ̀ máa gbé pẹ̀lú ọkùnrin kan àfi tó bá yẹ pé fífẹ́ iná ní nǹkan tó pa wọ́n pọ̀ ìdí nìyí tó fi jẹ́ nǹkan àdùnnú ńlá wípé ọkùnrin kan ó ń fẹ́ ìyàwó kan obìnrin kan ó ń lọ ọkọ eléyìí ń bẹ nínú kẹtẹ́sì Islam tó ní ká gbìyànjú láti jẹ́ kí irú rẹ̀ ó wáyé láwùjọ wa kìí ṣe zina kìí ṣàgbèrè kìí ṣe pàmò àyàrá ẹni lálẹ́ ṣùgbọ́n o ní ìgbà tí àìlègbé papọ̀ aáwọ̀ àìgbọ́ra ẹni yé tó bá ṣẹlẹ̀ láàrin ọkùnrin tó ń jẹ́ ọkọ àti obìnrin tó ń jẹ́ ìyàwó yẹn ó ṣeéṣe kí àjọṣepọ̀ yẹn kó wá sí òpin lábẹ́ tí òfin ṣẹ̀ríyà tó fi hàn wá pé ẹ̀tọ́ ni òun náà ni pé ọkùnrin yẹn ó lè kọ obìnrin yẹn sílẹ̀ kó má jẹ́ ìyàwó rẹ̀ mọ́ ní ìgbà míì ó lè jẹ́ kóbìnrin ló ti sú tóun ọ̀fẹ́ jẹ́ ìyàwó fún ọkùnrin yẹn mọ́ látàrí àwọn àwáwí àti àwọn àròyé eléyìí tí sẹ̀ríyà tọ́gbà wọlé obìnrin lè ti torí irú rẹ̀ kọ́ bọ́ ọkọ dànù obìnrin a máa bọ́ ọkọ dànù lábẹ́ òfin sẹ̀ríyà lópin ìgbà tóbìnrin yẹn bá ti tẹ̀ láwọn àlànà àti àwọn ètò ètí ẹ̀sìn Islam tó tò tó sì là kalẹ̀ sẹ́ni tó bá fẹ́ bọ́ ọkọ dànù bẹ́ẹ̀ láàbà pé ọkùnrin yìí kò jẹ́ ọkọ fún ma obìnrin yìí kò jẹ́ ìyàwó fún ma kìí ṣe nǹkan tá a gbọ́ rí kìí sì ṣe nǹkan ọ̀sẹ̀lẹ̀ rí yóò máa ṣẹlẹ̀ títí láéláé nínú òfin Allah ṣùgbọ́n bàbá ò fẹ́ ìyá ma bàbá ò jẹ́ ọkọ fún ìyàwó rẹ̀ ma ìyàwó kò jẹ́ ìyàwó fún ọkọ rẹ̀ ma kò yọ àwọn ọmọ kúrò nípò pé bàbá wọn ni bàbá wọn ìyá wọn ni ìyá wọn nítorí pé ìyá yín kò ṣe pààrọ̀ ṣé bàbá ló ṣe wá járọ̀ ntọ́jájú òun náà ni pé bàbá rẹ ni ó jẹ́ bàbá rẹ bàbá rẹ ọba àmọ́ fẹ́ ya rẹ ma ìyá rẹ ni wọ́n máa jẹ́ ya rẹ ìyá rẹ ọba àmọ́ jẹ́ yàwó fún bàbá rẹ ma ọwọ́ àti torí pé bàbá rẹ ọkọ ìyá rẹ àbò ti torí pé ìyá rẹ ọgbọ́ bàbá rẹ dànù ọwọ́ àníwò ní bá bàbá rẹ ṣe má láéláé kí wọ́n bọ́ fọ́múra rẹ orí báyà rẹ ṣe má láéláé kí yọ fọ́múra rẹ ọ̀dájú pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ làákà rẹ kúrú àṣìṣe rẹ pọ̀ nítorí pé àjọṣepọ̀ tààrin ọkọ àtìyàwó ó lè wá sókun gẹ́gẹ́ bó fi ọlọ́run bá ti ṣe sọ ṣùgbọ́n àjọṣepọ̀ ọmọ àti bàbá kò sẹ́ni tó lè gé dànù àjọṣepọ̀ ìyá àtọmọ kò sẹ́ni tó lè gé dànù. bàbá rẹ ọ̀kan gbọ́dọ̀ sọ fún ọ nítorí pé kò fẹ́ ya rẹ mọ́ kó a sọ pé njọ́ tí mo bá tún rí yín pẹ̀lú obìnrin olórí ibú yẹn ẹ gbà kó ló ṣe do olórí ibú màmá tí tí wà nìyẹn síbẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ wọn mọ́ àìfẹ́ wọn mọ́ sọ wọn do olórí ibú à ń bẹ Allah kó bá ṣe àwọn àtàwa náà lọ́mọ aljanna àtẹ̀yìn náà ń gbọ́dọ̀ rí yín pẹ̀lú rẹ̀ mẹ́rin sí gbọ́dọ̀ rí wa pẹ̀lú rẹ̀ mọ́ màmá ti wá nìyẹn bákan náà kí màmá yín náà sọ pé ń bá tún lọ sọ́dọ̀ olórí ibùn wọ́n ṣépè fún yín ṣépè fún a lè kọ́ bàbá wa a lè kọ́ ya wa lè yín lẹ so àwọn ọmọ kí èrò wa dínà àti torí pé bàbá ti kọ ya náà sákò sọ pé bàbá yẹn máa gbà nítorí máa tẹ̀lé ni pé bàbá yẹn yọ mọ ara rẹ̀ àwọn fi hàn á ọ̀dájú pé ẹ̀ gbádùn ẹ̀ gbádùn láì tí ì ṣépè fún èpè ń jà yín kò yẹ kó wáyé bẹ́ẹ̀ kò yẹ kó wáyé bẹ́ẹ̀ nítorí pé ńgbà míì nítorí pé ọkùnrin kọ ìyàwó rẹ̀ sílẹ̀ orí ìyàwó lè máa hó sẹ́ kọ́ máa rọ̀rọ̀ kúrọ̀ sáwọn ọmọ lórí tẹ́ ẹ̀ bá bá ń kò ní dá mi padà kò ní dá tẹ́lẹ̀ náà nítorí ọmọ náà bá tún kun bóyá ń gbọ̀rọ̀ rẹ̀ rò tẹ́lẹ̀ náà ni wípé tó bá ṣàtúnṣe báyìí bá ṣàtúnṣe báyìí màá fẹ́ padà àwọn ọmọ náà tí wọ́n náà tún kun lọ́ba fọ́jú pọ̀ lọ́ba ní láéláé láéláé ní kíláàsì hàn wá gbà bákan náà ìwọ ya tó ṣe yí pé àwọn ọmọ wọn pa bàbá wọn tí wọ́n wá sọ́dọ̀ rẹ̀ inú rẹ̀ wọ́n ń dùn ọwọ́n jẹsẹ̀ mọ́lẹ̀ pé yáà yọ́ gbà ṣebí gbogbo ọmọ ni ò sí lọ́dọ̀ rẹ̀ yìí ọ̀nba tó máa ni ni ó kọ ni ń gbé o ó kọ́ bàbá yìí o bá sì da ni bàbá náà gbà kó mi tó ń gbé da bá ti di torí wọ́n ní wèrè dùn wò lọ́jà tani jẹ́ pẹ̀lú wọn lọ́mọ fi àwọn ọmọ lẹ̀ wọ́n máa lò sọ́dọ̀ bàbá wọn gẹ́gẹ́ bó náà ṣe gbọ́dọ̀ di ọmọ mú tọ́mọ wá sọ́dọ̀ rẹ̀ nítorí pé tọ́ ọba ń ran ọkùnrin yẹn lọ́wọ́ kó rí tàwọn ọmọ yìí tún ṣe débì kan ìwọ ló sunkún tí ó pọ̀ jù ẹ̀rí pé àwọn ọkùnrin à ń bẹ Allah kọ́mọ̀ sí wa lálárù dàálẹ̀ wàhálà táwọn ọkùnrin ṣe pọ̀ gan lórí bí ó ṣe dá ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ń pebi mánú olóòlò mọ tí ń bẹ lórí ọkùnrin míì nítorí kó lè dá ma. tó pẹ̀lú gbogbo wàhálà yìí ìsìláàmù sọ yìí pé ta ló yẹ kó o ṣe dáadáa sí kọ́kọ́ jù màmá rẹ ni wọ́n tún ní ìwà lẹ́yìn mi kọ́ màmá rẹ náà ló tún kàn ìwà mi kọ́ kejì rẹ náà ló tún kàn lẹ́ẹ̀kẹta lẹ́yìn náà ànábì kọ́dà rìwáyà kan wá ó sọ màmá rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin kó tó sọ bàbá lẹ́ẹ̀karùn-ún adúpẹ́ fọlọ́ òfin ọlọ́run tó ṣe ọ́ dáa púpọ̀ tó tí bàbá bá ṣe wàhálà tà tó bá dáa fún ọmọ ta lẹni tó jèrè rẹ̀ jù àwọn ìyá yìí nù bí àjọṣepọ̀ ti àtọkọ yín tó bá wá sókun ẹ má wọ́n náà láti dárúgúdù lẹ̀ láàrin àwọn ọmọ àti bàbá wọn. torí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yín ó jọ ti ìpàtí ń para rẹ̀ tó ló ń pajá ara yín láìsí. nítorí pé ọkùnrin yìí náà àwọn ọmọ yìí bọ́ bá tún wọn ṣe tán insha Allah ẹ̀yin obìnrin yìí náà lẹ́ẹ̀ máa ń jèrè wọn jù nígbà tí gbogbo ọlọ́mọ bá wá rọ́ọ̀mọ tínú ẹ̀ ń dùn kí lẹ́yìn fẹ́ kó ṣe yín jọ́tẹ̀yìn bá ara àwọn ọmọ tiyín. torí ẹ má sọ ìjà wọ àtọkọtọkọ lẹ ìjà àtàwọn ọmọ àti bàbá wọn má sọ ìjà tiẹ̀ àtìyàwó tó lòun òun bọ ọdànù òun ọjẹ ìyàwó rẹ̀ má má sọ di ìjà àwọn ọmọ àtìyá wọn o má jẹ ọ̀bẹ nìkan jà fọgún gbogbo lé o má di sílẹ̀ láàrin àwọn ọmọ rẹ àti ìyá wọn láàrin àwọn ọmọ rẹ àti bàbá wọn àjọṣepọ̀ ọkọ àtìyàwó lè wá sópin ṣùgbọ́n àjọṣepọ̀ ọmọ àti bàbá kò lè wá sópin àjọṣepọ̀ ọmọ àti ìyá kò lè wá sópin. àìmọye ọkùnrin tí ọ̀fẹ́ obìnrin má táwọn ọmọ tí wọ́n ti ṣe dáadáa sí bàbá tí wọ́n ṣe dáadáa sí ìyá àìmọye ìyàwó tó bọ́kọ dànù pé wọ́n fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ mọ́ téèyàn ò sì lè mà nínú ìṣesí àwọn ọmọ sóbì tiwọn torí ẹ̀ bá ń ṣe ń kẹ́kọ̀ọ́ ẹja máa mú lò kò sáǹfà nínú gbogbo ẹ̀kọ́ téèyàn bá kọ́ láyé tó dórí lílò téèyàn téèyàn gbá ń padànù gbogbo ọmọ téèyàn bá ti kọ́ láyé èèyàn máa fi ṣiṣẹ́ ni abẹ Allah kó máa dalẹ oníkálukú wa rú kó jẹ́ kí dáadáa dáadáa kó máa ṣẹlẹ̀ lágboolé oníkálukú wa àṣetọ́ni tí máa mú ìpínyà tí máa sọkọ́ di ọ̀tá àyàwó mẹ́jì kọ́rọ́ nà yálé oníkálukú wa Abe Allah kó jẹ́ kí àwọn ọmọ wa kó máa ṣe dáadáa àtàwọn ọkùnrin wa àtàwọn obìnrin wa Abe Allah kó má bá wa sì wọ́n darí kó kí dáadáa máa wa aburú o kéré ni abó tóbi kí wa bá lè jìnnà sáwùjọ tiwa káwọn rántí nígbà tá à ń sọ̀rọ̀ ní tí láti tún mẹ́nuba apá kan nínú àwọn àwà burúkú tó gbòde kan tó yẹ ká pàtì kárántí pẹ́ nìkan lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa fi gbogbo dáadáa ìrántí wa onáàlà nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú ẹ̀tọ́ rẹ̀ lórí wa ni ká máa ṣe torí pé Allah àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀lẹ́ náà ń ṣe àsọ̀látò fún Allahumma salli ala Muhammadin wa ala ali كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها آخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على